وأشهد أن سيدنا وعبيدنا محمدا عبده ورسوله اللهم صل وسلم وبارك عليه وعلى آله وأصحابه وأزواجه وذرياته والتابعين له بإحسان إلى يوم الدين وبارك السلام عليكم ورحمة الله وبركاته عليكم السلام ورحمة الله وبركاته أنا أبو ولو ọlọ́wọ́ bá rí ọmọ kádàrá pé kásán ní pàdé láyé yìí ní dédé àkókò yìí nínú uh, tafsir suratu Al-Imran eléyìí àbábọ̀ wá ní àná àtàrà ìmúra wa nínú àwọn àyàtí àti kàsẹ́yìn tó ń sọ nípa tuntun Ah, gẹ́gẹ́ bí àwọn náà ti máa wípé ní ohun tí ó ṣẹlẹ̀ láàrin ìṣẹ́jú kan sí kejì tó fẹ́ni tó máa ọlọ́ọ̀bá mi ọba àríkọlá ìrọ̀lọ́bà tó nímà nípa gbogbo nǹkan pátá torí ìdí eléyìí wọ́n tí wọ́n náà wá bí túbà rẹ̀ tó fi ń dá ọ̀la wípé ní máa padà túbá máa padà túbá ǹjẹ́ ìṣẹ́jú kan sí kejì ní lọ́mà tí ó tẹ̀lẹ̀ òun sì ni a gbọ́ lálàyé pẹ́pẹ́nú ọ̀rọ̀ ọlọ́run lánàá pẹ̀lú iye ọ̀nà dára bá pín sí bí a ìsàlàyé ẹ̀ lánàá wípé a ó pẹ̀tẹ̀ ní wájib ìkan sì máa jẹ́ àlẹ́ áújáb ìkan máa wá jẹ́ áújábọ̀lẹ̀ áújábì kí lára ta ìdàlẹ́rù pẹ̀lú léyìí tàbá ní wájib àwọn ètò wọn wò pẹ́sẹ̀ kéékèèké nìyẹn náà dandan ni fún ọkọ̀ ojú bá bẹ̀ tí à ń parọ́ kéékèèké tí wọ́n rò pé irọ́ tí ò tó nǹkan bí a ń sí àwọn kẹta tí wọ́n fojú kéré ẹ̀ ìgbà ilé yóò tó kàn pẹ̀lú tí wọ́n náà wọ́n gbé sí wípé kan ní ó ń a ní owó si inú bí ń tóbi yìí lọ òun la pè ní àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá ní kéèyàn jalè kéèyàn pààyàn àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá ni ìná ọtí mímu ìmá ṣẹ̀yáṣẹ́ bàbá àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá ni lọ́dọ̀ ọlọ́run tọ́lọ̀ ń kórìíra rẹ̀ pọ̀ báwọn tó wá tóbi tó èyí tó wá burú ju gbogbo ẹ̀ lọ òun náà ni kéèyàn mú orogún pẹ̀lú ọlọ́run kéèyàn máa sin nǹkan ní ìyàtọ̀ sọ́lọ́run kéèyàn máa ṣàìmọ̀ orí nípò ju àwọn ilé ìta sọ tẹ́lẹ̀ yẹn lọ torí di eléyìí tó padà tó sí ọ̀hún nì tó kálukú èyí tí ọba sẹ́wọ̀n kan ọ̀la ń bẹ̀ kò tètè tú bá kú sórí tó kù gbogbo orin ní yẹn pé òkú léwe léwe ṣe bí òkú àìmọye torí ìdí eléyìí ìgbà náà wọn náà ó kò bá dá tí náà kọ sẹ́rí níbi àwọn eléyìí torí ìdí eléyìí àwọn ọmọ tẹ̀síwájú níbi àwọn àyà àwọn àyà táwọn ọmọ tẹ̀síwájú bẹ̀lé ní àwọn náà tó máa tàbí lóbi rí ọmọ ọlọ́ọ̀bá aláà eléyìí wọ́n láti máa júwe fún wa nínú Suratu Ali Imran gẹ́gẹ́ bí a ti bálàyé rẹ̀ bọ̀ A'udhu billahi minash shaitanir rajim bismillahir rahmanir rahim لن تنالوا البر أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لن تنالوا البر حتى تنفقوا مما تحبون وما تنفقوا من شيء فإن الله به عليم كل الطعام كان حلا لبني إسرائيل إلا ما حرم إسرائيل إلا ما حرم إسرائيل على نفسه من قبل من قبل أن تنزل التوراة قل فأتوا بالتوراة فاتلوها إن كنتم صادقين من استوى على الله الكذب من بعد ذلك فأولئك هم الظالمون كل إن صدق الله فاتبعوا ملة إبراهيم حنيفا وما كان من المشركين اللهم بارك عليك ولا ó tún bá èmi àti ẹ ó bá wa sọ̀rọ̀ nínú àyà yìí àyà ẹlẹ́ẹ̀kejì lé ní àádọ́rùn àwọn àbá fọ́nà kọ́ bá ṣe dáadáa fún wa àmín wọ́n ni ayà ẹlẹ́ẹ̀kejì lé ní àádọ́rùn tàǹsọ̀ yìí nínú àwọn kókó eléyìí tó pé á rí ó máa ó bá máa júwe fún wa ìtàǹsọ̀ ní àlìbírù ìtàǹsọ̀ ní ìdáadáa wọ́n bẹ́ máa júwe fún wa ó sì fẹ́ gbogbo ẹrúkọ̀ kan mọ̀ yí pé ọwọ́ àwọn ò lè tẹ dáadáa lọ́dọ̀ Ọlọ́run òun ò lè rí dáadáa kan lọ́dọ̀ Ọlọ́run òun ò lè rí ìdẹ̀ra kan níjọ́ gbé dàlùkì yámà àdúgbòdò wípé òun náà máa ná nínú tó nífẹ̀ẹ́ sí òun náà máa ná nínú tó nífẹ̀ẹ́ sí ìgbà yẹn ló tó lè rí dáadáa kan lọ́dọ̀ Ọlọ́run bákan náà àyà yìí tó bá yẹ ká mà àbádájú wípé gbogbo dáadáa bẹ́ẹ̀ bá wá ń ná sójú ọ̀nà ọlọ́run gbogbo àwọn ìwà rẹ̀ bẹ́ẹ̀ ń sójú ọ̀nà ọlọ́run gbogbo tẹ́yàn ní tẹ́yàn ná sójú ọ̀nà ọlọ́run pẹ̀lú ìkìláàsì tó torí ọlọ́run lèyàn ti ń ṣe Ayà ìfẹ́ máa ṣàlàyé fún wa ọlọ́ọ̀bà mi ọba àlékọ́ lábí sọ fún aná ayá náà ìpé láàrín alùlùbí rọ̀ hátà tún bí kú ní máa tó fi bùn. Ọlọ́ọ̀bà ọba àlékọ́ lásọ fún wa ìpé látàn alùlùbí rọ̀. Ọwọ́ rẹ̀ ò tí ilé tẹ́ dáadáa حتى تنفقوا مما تحبون حتى تنفقوا مما تحبون nínú ìtumọ̀ tí a máa ń lo àtàbù nígbà míì tó bá tẹ̀lé ismu lọ́pọ̀lọpọ̀ bá a máa jẹ́ lèlègáyà àbá mapẹ̀láì lè fájìrì títí di àsìkò yẹn nígbà míì wọ́n tó máa lò ó wọ́n sì máa fún ní ìtumọ̀ tí ọmọ bá ṣe dédé ìtumọ̀ wípé bí ká sọ pé isis náà ká sọ wípé mú ìtumọ̀ ńlá wá níbi kò tẹ̀lé ìsìnà ṣùgbọ́n pẹ̀lú títún nínú èdè Yorùbá wa tí ó gbà yé wa méjèèjì yẹn náà la rí tu lọ́nà tí ó gbà bí yé wa tàwa ní ló lè rọ̀ ọwọ́ rẹ̀ sí ilé tẹ́ dáadáa kan àtà tó fi kú mi máa tó fi kú àyàfi kí wọ́n náà máa ná nínú àwọn nǹkan tó nífẹ̀ẹ́ sí àdékàtọ̀ wípé dáadáa tó ń lé ti ọwọ́ rẹ̀ sí ilé tẹ́ èrìnkẹ́ ẹ̀kẹ́ tó wá òbí ìlérí títí tí wọ́n ló fi máa ṣe wàhálà tó fi máa ná nínú àwọn tí sí eléyìí àwọn àṣẹ tó wà bá ná ọlọ́ni wà máa tó bí kú mi ṣe yìí wà máa tó bí kú mi ṣe fa inna Allaha bihi alim ọlọ́run ọba ọba àlejò àwọn èèyàn wọ́n fẹ́ràn níta máa pè ní kájọ fún tó tọwá ti ṣe ó rí tó tún pọ̀ yẹn lọ àwọn èèyàn fẹ́ràn rẹ̀ pọ̀ ọ̀pọ̀lọpọ̀ wá nínú ẹlòmíì yálà lọ́nà aláàlì ní àbí lọ́nà níbi kó rí ìtọ́pọ̀ ìyẹn ló bí sẹ́lòmíì bí ta tẹ́tẹ́ a bá sọ mú wípé ìwọ́dá ti mọ́ naira péré wá tó lè rí 50,000 ó kálukú náà rẹ̀ lẹ́yìn ìdájẹ́ kẹrin òun náà dárí fẹ́ wá kódà bí òní 50 naira yẹn bólokọ́ lọ wá yá bólokọ́ sì lọ wá ní ọ̀nà míì lé ìtọ́lọ́wọ̀ ọ̀fẹ́ yóò sá wà tí òun rí 50 naira yẹn torí kó fẹ́ gbà kíni fẹ́ gbà 50,000 ọlọ́run wá jẹ́ àmà wípé èrè jẹ́ tá à ń sọ yìí náà pọ́nrọ̀ rẹ̀ lè tẹ́ àdúgbò náà nánú tó nífẹ̀ẹ́ sí Ìwà ṣe ṣe fẹ́ pé tí wọ́n wá nínú àwọn ẹ̀yìn, ó lè jọ lójú ọlọ́ni wa máa tún fi kún mi ṣe yìí. Wà máa tún fi kún mi ṣe yìí. Ẹ wà lè ná nínú kẹ̀kẹ́. Àbí ká sọ wípé máa tún fi kún mi ṣe yìí, máa mi ṣe yìí àbí tí wọ́n wọ́n pọ̀ bí wọ́n àkọ́kọ́ lọ́dọ̀ ọlọ́run pẹ̀lú ọlọ́mọ pé fáà. fàínà wọ́ àbí ní àlì. dájúdájú ọlọ́run ọba ọba àlejò ọlá pẹ̀lú tó ná yẹn ó nímọ̀ nípa ẹ̀. ó nímọ̀ nípa ń tọ̀ ná. ṣé ibi tó ti rí lábẹ́ sọ ni àbí àníyàn tó fi torí ẹ̀ na àlímọ̀n ọba yìí nímọ̀ nípa ẹ̀. ìmọ̀ ọlọ́run ọba ọjá lẹ́jáko ìmọ̀ ọlọ́run ọba ọkà àti gbogbo ìkẹyẹnyá tó rọ ká gbogbo ẹ̀yẹnyá ọlọ́nibà iná lọ àbìrí àlìyìn pẹ̀lú tó wá kó lè èyí tó ná tó lè pẹ́ tó ti rí ọ̀nà tí tọ́ ni òun náà mà èyí tó sì jẹ́ sí wípé mẹ́ńtọ́sí àdáálé nínú tí rẹ ni òun náà mà ìyẹn ni ó wá dìtámì sọ mẹ́sàn tó bà lórí ẹ̀ ṣe ìtò lérò kan fẹ́ fi rí lọ oríṣiríṣi àrọ̀ ló wáyé nínú òtúmọ̀ yí pé kí ni nǹkan tó ń jẹ́ àlìbírù ṣùgbọ́n káàbà àdàmára púpọ̀ tó nípò túnmọ̀ táwọn àpá fún pọ̀ nínú àlàyé kálẹ̀bà àgbọ́yé oríṣiríṣi ìtumọ̀ ló wá nípa ẹ̀ ṣùgbọ́n sọ́bí ẹ̀ àbọ̀ Al-Tabari nínú tafsir wa àwọn ní yáàní àlìjánà fún ọ̀rẹ́ òbí lè ta àlìjánà àyàfikẹ́ ìlà ọmọ aná nínú kàfẹ́ nífẹ̀ẹ́ síbì jẹ̀má nínú tó pọ̀lọpọ̀ wa náà nífẹ̀ẹ́ òun a láti lè wà níbi àwọn àwọn ní ìrádọ́bọ̀rọ̀ ẹ máa rẹ̀ níwájú mọ́ ìtumọ̀ ìrádọ́bọ̀rọ̀ sọ́mùrì ẹ̀dí ó jẹ́ wọ ọmọ ibi ìdèmí òun ni wípé wíwé yẹn síbi tí ò ní àǹfààní ìmá màǹfà àtọ́ǹdòyàwó yá àwọn màǹfà inú tí ò láǹfààní táyé kan fún ọ àbáǹfààní tàbí bó tilẹ̀ jẹ́ sí wípé èyí tó yẹ kó tajù nínú ẹ̀mí mùsùlùmí nínú àǹfààní o náà ni máa ń bá tó òkùrọ̀wíyà àǹfààní tàlìfìyàmẹ̀ láti máa ń sọ fún wa ilé ilé ẹ̀kọ́ pàtàkì jù lẹ́mi wa torí gbogbo ìgbàlá jẹ́ yé wa wípé ayé wo lọ́ka fún ayé wo òun ló ń bàbàrà àwọn tó gbéga lánàá dà yá dúnìyá وتولين لأولادك ثم تمرين بهم وتجلين به káyé tí wọ́n pàtàkì nìyẹn ayé tó ṣe yí pé yóò máa dùn báwọn àtẹ́lẹ̀ ní tó bá dùn títọ́ ọlá yóò tún gbé ewúrò wá báwọn tó wọ́n tó máa mú táyé òun náà lọ ayé tí ó báwọn àkádá lẹ́ni lábú bí lọ́la yóò tó púpọ̀ wọn mẹ́lẹ̀ tóhun náà lẹ̀ wá ń pàtàkì yá dúnìyà àkọlùmínà ìkọlì ní wà á ṣe wọ́n àzàlùmínà tẹ̀lì ní tó ṣe rí náà nìyà ayétarí yẹ ó kéré jù sí fi ń kéré lọ gbogbo ẹ̀tọ́ náà bá kò léyà tó bá bá bàrá rẹ̀ pọ̀ ó tọ́nà padà tẹ́ ní yẹ̀yẹ́ tẹ́yìn ni lọ́dẹ ni èyẹ́ bá ń sọ ẹlẹ́ máa wọ́n pé àtẹ́rẹ́ ni èyẹ́ lágbájá ẹni tí ń pọ̀ dáwọn sílẹ̀ rọ fún ẹ̀ ayé òun náà ni ara ayé bá ń sọ òun náà nìyẹn alóńtọ̀ ó yẹ yẹ tẹ́yìn tó pé yàrá ìyá máa ní yóò yẹ pẹ́rẹ́ tẹ́yìn ní tó bá ti lọ jẹ́ sí pé ayé yẹn ló pé léjú ó pé léjú ó wá gbé borí ìfẹ́ tàbí ìyá máa lẹ́mìí ẹ̀ torí ìdí eléyìí tí àǹfààní tayé àti tàlìkìyàmà bá pàdé lórí ìkẹta tàlìkìyàmà ni mùsùlùmí gbọdọ̀ bọ́lá fún tàbí sọ fún wa wípé nínú ìtumọ̀ tí wọ́n fún àlìbírù wọ́n jẹ́ pé wà wípé àlìbírù ìmáàmà àlìjánà wọ́n nínú ìtumọ̀ rẹ̀ nìyẹn gẹ́gẹ́ bí àbára imam alìbábáwí bí wọ́n ṣe wí nínú tẹ̀síù wọn tí wọ́n sì sàfihì ọ̀rọ̀ náà tí wọ́n ní àbára ibnu abbas bákan náà àbára ibnu mas'ud àwọn méjèèjì náà bá ṣe mọ̀ pé abdullahi abdullahi náà àwọn méjèèjì jẹ́ ní olúpa tẹ́lù máa ikú mùsùlùmí máa fẹ́ràn kọ́ wọn sọ abdullahi àwọn abdullahi ìṣáájú yẹn ni olùmọ̀ ni wọ́n tọ́rọ̀ ọlọ́run yí wọn

nínú abẹ́ ma sàbí ti ọ̀pọ̀lọpọ̀ nínú òtúnmà ayàtẹ̀sí bẹ́ẹ̀ ma sàbí ti rẹ̀ sí nìyẹn wọ́n wá ń sọ fún wa gẹ́gẹ́ bí àwọn ọmọ kéwù wa bí àbáwa mujahid àbáwa kọ̀kọ́ bilbon hayyan àwọn ní tàbá ní albirro àwọn ní túnmà rẹ̀ o náà ní àtàkùwà ó tún sọ kàmí náà àwàkẹ́ tó ní àpọ́ à òun ní ń jẹ́ bẹ́ẹ̀ àbáwa alhassan albasari àwọn sọ nínú òtúmọ̀ tí wọ́n tó wà ilé ìtàṣọ lárúbáwá yẹn tàbá ní àtàkùwà òun ní bẹ̀rù ọlọ́run wọ́n ní ẹ lè rí ìbẹ̀rù ọlọ́run lè dénú ọkàn yín àdíkẹ́ iná ẹ̀ná nínú kàtẹ́ nífẹ̀ẹ́ jọba ìtún wa wa náà nífẹ̀ẹ́ sí ẹ ìdàgbẹ́sọ́lẹ̀ kẹ́yìn a nífẹ̀ẹ́ sásìkò wa á nà àsìkò yẹn fún ọlọ́run á nà á yẹn nà fún ọlọ́run. bẹ́ẹ̀ náà àbá àwọn ní wọ̀lá tẹkùn wọ́n lẹ́ẹ̀lẹ́ ní gẹ́gẹ́ bọ́lá ọba àlẹ́kọ́ láìsọ pé iná láàbẹ̀rọ lábẹ̀ nàíìm ẹ̀rọ àwọn ẹni rẹ̀ àwọn èèyàn sán wọ́n máa bẹ́nu dẹ̀ rájọ́ gbọ́dẹ̀ kìyàmà ọlọ́run pataki, wọ́n ń padà sórí wípé ní káàkiri àlìjẹ́nà náà ni wọ́n wá mú sọ́mùrì ẹ̀ wá pẹ̀lú àti ìsìdáàmù Abdullahi ibn Mas'ud gbà wá tátó wá lọ bí àdíìsì yẹn ọ̀tọ̀ tí a bá ibn Nasir àti àdí àwọn mẹ́ àpẹ́ ní àti ìdí ṣùgbọ́n ètò pàjúmọ̀ dáadáa tẹ́lẹ̀ tó kálukú mọ̀ ní àbàádí àwọn abdulrahman bónú nasir àbàádí àwọn sọ nínú tẹ̀síìrù wọn yí pé tẹ̀síìrù tó lọ́wọ́ ọlọ́run tó ní látàná lè bí rọ̀ àìbírù wọ́n ní túmọ̀ rẹ̀ wọ́n ismun jami'un ìlàlìjánà amẹ́ríkà wọ́n ní ìdí ń jẹ́ bẹ́ẹ̀ orúkọ kan ni tó kó gbogbo sọ́jẹ́ dáadáa sínú wọ́n lóun náà ní bírù wọ́n wà tọ̀ríkù àìmọ́sílù ìlàlìjánà wọ́n lóun náà lọ́nà tó lè mú wa bí àlìjánà wọ́n lóun náà ní jẹ́ bírù wọ́n ní ẹni tọ́rọ ọba àlẹ́kọ́ lọ́sọ fún wáyé pé látànà lè bèèrè àtà tó ń fi kú mi máa tó ìbùn látànà lè bèèrè àtà tó ń fi kú mi máa tó ìbùn ọwọ́ yóò lè tẹ ojú ọ̀nà kò lè tẹ ojú ọ̀nà eléyìí tó lè mú ọdá lì jẹ́nà àtàbí fi kú mi máa tó ìbúrùn àti tí wọ́n náà ná nínú tí wọ́n náà nífẹ̀ẹ́ sí ìyẹn ló pa alẹ́ẹ̀ta tẹ́mìnà àbí mú jáde wá nínú abẹ́ ọ̀rọ̀ wọn ìyẹn wípé àjẹ́ wípé àsìkò wa inú ta nífẹ̀ẹ́ sí ni abẹ́ ẹ̀kọ́ ní jẹ̀mọ́ nínú ta nífẹ̀ẹ́ sí jùlọ àsìkò wá wa àsìkò yẹn lẹ́lẹ̀kọ́ sọ fún ọ wípé mo fẹ́ wá rà táàmù yẹn lójú sí táàmù yẹn kí ló fi táàmù yẹn kí ló fi ṣe ètò ìkálukú agbọ̀rọ̀ kí èsì nù kí ló bá àsìkò yẹn ṣe àsìkò yẹn ètò òfin ń ṣe yẹn ó gbọdọ̀ jẹ́ sí wípé ètò lè mú aládìjẹ́ náà yòó tàbá yẹ dáadáa láàrin wípé ní ọ̀rọ̀ táàbà wà sí láàbùnú mọ̀sẹ̀ tó wá gbà á kọ́lọ̀ ọba ayọ́ ní ọ̀rọ̀ yẹn náà ni gbogbo wa lọ padà forí sọ wípé ní bẹ́ẹ̀ bá fẹ́ rí ọ̀nà ń gbà àyàfi kó sòdodo pẹ̀lú ìgbàgbọ́ rẹ̀ kó jó lódodo níbi gbogbo tàfọ̀rọ̀ fáàkì rẹ̀ yányá tó bá ti jó lódodo eléyìí ó lè mú ọ rí ọ̀nà tó lè pàdé o tó lè gbàdá dìgẹ́ náà Gbogbo ìdíjẹ́ ọlọ́run sọ́lọ́lọ́ àríwẹ̀sọ́lá bí àdísàbà àbẹ̀lá ìbẹ̀rẹ̀ mọ̀ sí ìgbà wa. Wọ́n là nẹ́bí sọ fún wa yí pé aleikum bisidik òdodo sísọ dọwọ́ yín o òdodo sísọ dọwọ́ rẹ ọkọ sòdodo láàrin ìwọ àti ìyàwó rẹ ìyàwó ìwọ náà sòdodo láàrin ìwọ àtọkọ rẹ bẹ́ẹ̀ bá ti ń kó òdodo bára yín pé ìfẹ́ yín ọmọ jẹ́ ìfẹ́ òdodo ẹ sì lè máa jọ lọ bẹ́ẹ̀ lè jọ máa gbé pọ̀ ní ilé ìtọ́lọ̀ ọba àlejò látòrí ẹni sí. Òdodo ti ní ni níyàwó ni sí àwọn ọmọ wa ká pẹ̀lú àwọn ọmọ wa ká ní òdodo sáwọn òbí wa ká lódodo ẹlòmí ọmọ tán ìyẹn ọlọ́ọ̀bà àlejò lájẹ́ pé wa ṣe ìwọ̀kọ́dì òun Allah alladhina amanu wàmá yàgùdàrín ìlà àwọn òtàwọn wàmá yẹ̀ṣùrún àwọn èèyàn wọ́n máa tara wọn ń ṣe pé ó gbà lódodo tó ọlọ́run ní kí n sìn òun lódodo níbi torí ẹ̀sìn láti sọ fún alẹ́ yìí pé nínú àbá tí wọ́n tú bírọ̀ yẹn náà sí kí ni tí wọ́n tú sí òdodo nínú ọ̀rọ̀ yẹn náà nínú òtún abẹ́ ọ̀rọ̀ yẹn náà ní gbogbo nítorí pé fàyín ná sídíkọ̀ ẹ̀rẹ́ òdòdó sísọ yẹn yàhàdí ìlàlíbírì ẹ̀rìdà wọ́n ní ká lọ mọ̀ yí pé gbogbo wọn tó wọ́n lọ́wọ́ rẹ̀ ọ̀tẹ bírù tọ́bẹ́ torí ọ̀nà tó ismun jami'un lil khairati wa huwa at-tariqul musil wọ́n lè náà ní orúkọ tó kó gbogbo dáadáa sínú òun náà ni ọ̀nà kan tó lè mú ọdá ìkẹ́ náà wọ́n lè ló ń jẹ́ àlìbírù ẹwọ́n ọba àdìsà náà náà sọ fún wa àdìsà náà wá ní àsídìkù yàdí ìlálíbírì òdodo sísọ ìmọ̀ mú ní lọ síbi tí ń jẹ́ bírù ni wọ́n wá lè fi rẹ̀ jọ ní wà iná ìbírọ̀ ẹ̀wà rí dáadáa ya àdí ìlàlìjánà amẹ́ríkà dáadáa bá sọ yìí òun alọ́ ojú ọ̀nà tó pàdé gbogbo ojú ọ̀nà tó pàdé àlìjánà ẹ̀wọ̀ gbogbo ẹ̀sẹ̀ra wá ma ní sókí ọ̀rọ̀ bírù là ń dáadáa ṣíṣe àwọn ẹnikà tó lè rí òun ni kò ẹjá gbogbo dáadáa bá bá ń ṣe ẹjá ṣe ní ṣètò dodo ẹlòmíì yóò máa náwó lóòótọ́ ẹwà rẹ̀ ìpètòrí ọlọ́run níbi náwó ìpètòrí ọlọ́run gọ́yà lórí owó tó ná gọ́yà tó ní òun ni ìtìbáàlù náà aláìlẹ́sìdì láti lè dájú àwọn èèyàn kọ ọ̀dọ́ rẹ̀ ní ẹlẹ́bí ọmọ sí wàhálà àti kọjúta nínú ẹ̀sìn tó ṣe kẹka ó ní ìkẹka tọ́rẹ àṣìfù tó bá ti àṣìfù kẹyẹ tọ́wọ̀ rẹ̀ bá ti tẹ̀ ó Ilé ìlú ọba àdékọ́lá wọ́n sọ fún wa wípé látànà lóòrùsẹ́ rọ̀ta tó ń fi kú mi máa tó ìbò. Látànà lóòrùsẹ́ rọ̀ta tó ń fi kú mi máa tó ìbò. Ọlọ́lọ́ yóò wá sí ilé ìtẹ́ dáadáa wọ̀nyí. Àyàfi tẹ́yìn náà ná nínú tọ́lọ̀ ọba àdékọ́lá nínú tó fún yín. Nínú ẹ̀gbà wọn rọ̀ míì. wọ́n jẹ́ pé wọ́n ayé pípà tí ara yìí sọ kalẹ̀ àbá Abu wọ́n wá lọ bá nẹ́bí sallallahu alaihi wọ́n ni ìrà nẹ́bí nǹkan tí òun nífẹ̀ẹ́ sí jù nínú dúkìá tòun náà ni odò sí bírù háàì bírù háàì báwù já ọ̀rọ̀ háàì máa l'ámdà wọ́n ní àbáwà àbútọ́lá ọlọ́bà náà pé ẹ̀rẹ́ ànẹ́bí tóun àyè tóun nífẹ̀ẹ́ sí ìmẹ́ nìyẹn wọ́n níbi tá à ń sọ yìí wọ́n lọ dájú kọ masjidu wọ́n níbẹ̀ lọ dájú kọ wọ́n ní kọ́dà ibẹ̀ كان رسول الله صلى الله عليه وسلم يدخلها ويشرب من ماء فيها Ànábì náà wà lọ sáàyè ni Ànábì máa lọ mú mi ń bẹ́ pẹ̀lú láì tasọ̀ yìí. àwọn anẹ́sì ni bàbá màá náà sọ̀rọ̀ bí a ti di àyà tí a ń gbà táyà yìí sọ̀kalẹ̀. kọ́nà àbútọ́lá ìlà Rasulullah sallallahu alaihi wasallam. àbọ̀wọ̀ àbútọ́lá wọ́n máa gba ọ̀dà nẹ́bì lọ. wọ́n ní ya Rasulullah ìrẹ́ ànẹ́bì ọlọ́ọ̀bà àlejò ọlá ń sọ nínú pílà rẹ̀ báyìí pẹ̀lú àyàtọ̀ kàyí wípé ní ọwọ́ àyàn lè jẹ dáadáa kàbí kó nínú tó níbẹ̀ sí jù wà iná àhápà àmúwálí ìlẹ́yà lẹ́rọ̀ ha látòní lọ wà iná á sọ́dàkọ̀ tó lè là wà árùjú ìrọ̀hà abẹ́rẹ́ta látòní lọ mo fi ṣe sàárà fọ́lọ́n mo fọ́lọ́n tẹ́mi náà nígbà náà yí pé kí n lè tara rẹ̀ rí oore gẹ́gẹ́ bọ́lá ọba àlejò lọ́sọ pé láǹtà náà lò lè fi rọ́ àtàkùn tuntun látara bẹ́ẹ̀ pé fún ọlọ́run ẹwà ànábì sallallahu alaihi wa sallam ẹ̀kọ́ pẹ́ndì eléyìí náà ìwọ àfá ìwọ imam tó ṣe pé gbogbo tí ó bá ti gbé wá wọ̀ ni lọ́dọ̀ ti ẹ náà nìkan owó tí ẹ ní sílé wípé àwọn ẹlòmíì náà bùkátà ẹ̀ abẹ́ni tó pè ìkan wá gan tó epo ọ̀gá máa ń tọ̀hún dáadáa ọmọ yìí pé bẹ́ẹ̀nu fámílì ẹ̀ tó bùkátà sí nǹkan yẹn ìwọ lọ. ó lè má yé wọn ó lè má yé wọn bẹ́ẹ̀ ìwọ àfà àbí wọ ìmáàmù àbí wọ olórí ẹlẹ́sìn táwọn èèyàn ń kó nǹkan wádọ̀ rẹ tó ń ta gbogbo ẹ̀. àwọn tó kó wá oṣù mọ̀ ń bẹ nínú àwọn fámílì àwọn tí ń kó wọn wáyé tí ìyá ń jẹ jù tí wọ́n kó wá dọ̀rẹ́ lọ. kí ló lẹ́bi náà nígbà tí àbú tọ́lá tó ní òun ti ó ní wàdúrọ̀ òun fẹ́ gbogbo ẹni tóun náà fẹ́ ná kankan tóun náà fẹ́ fi kankan lẹ̀ ní tó gbọdọ̀ jẹ́ wá tó gbọdọ̀ jẹ́ wá lẹ́mìí jù tó gbọdọ̀ pàtàkì lẹ́mìí wa jù ní wípé àwa náà fẹ́ gba aládà nǹkan ìrẹ́dọ̀ ọlọ́jọ́ ìrẹ́dọ̀ kìí àrùn ọ̀gbọ́dọ̀ jẹ́ sí wípé kárọ́tù tayé làwọn náà fi ṣe èyí tó pọ̀ jù ní kárọ́tù tayé torí pé tí ọba ṣe bẹ́ẹ̀ ó ṣe jẹ́ pé ètò tó ti kú àbí

ó sì rá àbá àkántòsí rẹ̀ tó ń gá ọ̀kadà ó dà ń jẹ́rìn yóò tún tọpọ́n lọ́kadà náà mọ́lẹ̀ yóò tún lọ fi kò rá ọ̀rọ̀ àfẹ́ ilé wọn kò rí bù ní mọ́tò ṣùgbọ́n ni tí oníbùkátà sí nǹkan tí ó pé wá ẹgbẹ́ bí àwọn èèyàn lẹ́nìí tó bá fẹ́ ṣèjọ páàsì láti wọlé àwọn ẹni tẹ́bí ń pa tí wọ́n jẹun tí wọ́n ṣàdúrà tí tí wọ́n ń ṣe jẹ́ àgbáríkà wọ̀ ọ́ wọn ní kí wọ́n ráyè wọlé àbá àti wọ́n jẹun tí wọ́n kàbí sí bíta ó dàbí tí ìwọ̀n wọ́n fi oúnjẹ wọn kó tò tó bí tí ìwọ̀n gbogbo orú ẹran tó wù kán lè kó sí wọ́n ti jẹ́ ìtọ́jú bẹ́ẹ̀ lọ wọ́n kà ara mẹnu tọ́ bí ẹ̀rá ìsí wọn wọ́n sì fi kalẹ̀ wọ́n sì kó mẹ́ ṣùgbọ́n ẹni tí ebi ń pa tààrà tó ṣe wípé oúnjẹ yẹn yóò bá wọn jẹ́ ìsọ̀fẹ́ ẹ̀ láàbọ̀ kódà gbogbo orí ìtẹ́rì ká tó jẹ kù yóò tó pọ̀ sínú láìlọ́nù kò ní sí inú ó tún bẹ́ẹ̀ lọ jẹ́ ńlé náà ni irú àwọn èèyàn nílá ìwọlé lọ ọ̀pọ̀lọpọ̀ àyà tí ṣe nìyẹn torí di eléyìí káwò ó sọ ń jọ́nà yìí pé yìí kí Ọ wá wọ́kẹ́lá na bìnrin na sallallahu alayhi wa sallam ó ní ìrẹ́ ànẹ́lì ọmọ àti wọn pé tí àyà Rasulullah yóò tó ṣì ọba Anabi àwọn àyè tó yẹ tí ó níka lè gbé bẹ́ẹ̀ lọ ilé ìlànà pọ̀pọ̀lọpọ̀ nù aṣáájú náà tí wọ́n ń kó nǹkan wádọ̀ rẹ̀ ogun tí ń kó wádọ̀ rẹ̀ náà ní ti tí wọ́n nìkan kó òbí olówó náà àwọn bẹ́ẹ̀ gba ládàá ni wọ́n bẹ́ẹ̀ kúrò báwọn fún ibi tí ládàá tàwọn ó ti pọ̀ ìyẹn ni àbá àmútọ́lá náà sọ́bá náà sọ́lọ́lá ìwọ̀sẹ́lá pé tàbí àṣùmọ̀lá ètò sí wọ́n lọ́mọ bí tọ́ta wọ́n lọ́mọ tẹ́ yẹ yóò tọ́bá wọ́n yóò àbára rasulullah sọ́lọ́lá ìwọ̀sẹ́lá anábìnà wa dá lóhun tọ́ pé á ìtọ́ òun mú wáyé pápá àà ọmọ dàápọ̀ ọ̀dà dáàlì kàmáà ló ń rọ̀ eléyìí owó tó ń pè yìí òun lòun téèyàn máa jèrè torí dúkìá tó mú wáyìí òun náà ni dúkìá téèyàn máa fi kíni tí tún máa ní dàgbàsókè tí tún máa fi àlùbáríkà sínú ọ̀rọ̀ ẹni téèyàn ní tó ṣe yìí. àrẹ́bí ní ọ̀pọ̀lọpọ̀ ìtumọ̀ kúlùtà fìyà gbọ́gbọ́n tó sọ wà ní àrọ̀ àǹtẹ̀jì àlà á fẹ̀lẹ̀ ṣùgbọ́n kọ̀ bá dáa pọ̀ tó lọ fún àwọn ẹbí rẹ̀ tí wọ́n bùkátà sí ibi kan nìyẹn ẹ̀kọ́ kan nìyẹn tààtọ́rí mú níbi ayà yìí àkọ́kọ́ ayà ń sàlàyé fún wa mà yí pé máa ń ná nínú téèyàn bá ní ni èyí jẹ́ ni tí ọ máa jẹ́ múwá múwá lẹ́kún tèèyàn náà gbọ́dọ̀ máa ṣe kí ni lẹ́kún tèèyàn máa gbà jẹ́ múwá ní gbogbo ìgbà bụ ó bá ń mú ọ wọ́n náà tó máa èèyàn níbi máa ná ìmá fẹ́ni ara ẹni ẹ̀gbọ́n kan tí a bá kan sọ ni àbáni láti ní ìlànà sí tẹ́sítà bídíkùlù bá wù mọ́ pàtọ́lá máa ń sá àbàdà ìsànà ìsànà pàtọ́lá máa ń sá àbàdà ìsànà ìsànà ah, ìlànà sí tẹ́sítà bídíkùlù عقبهم فطالما سعبت الإحسان إحسانا النبي صلى الله عليه وسلم النبي jẹ́ wa nígbà tí àbútọ́lá tó fi tó ní tó nífẹ̀ẹ́ sí jù níjọ́ náà lọ́wọ́ tó fi lélẹ̀ bá nẹ́bì. anábíwá wò pé àá ẹ̀sùwó Anas tí ń sàlàyé fún wa níbi àdífì yẹn ó ní ànẹ́bì máa lọ ànẹ́bì kò kátà sáàyè yẹn gan tá ànábì máa lọ òun omi gbogbo gbà ọba ọba lọ jẹ́ tó jẹ́ lójú kòkòrò ni èyí táwà a bá bùkún ń lójú kòkòrò ń sọ wọ́ọ̀dì ẹni tó lámojú kúrò lànẹ́bì ẹni tó nípọ̀ náà lànẹ́bì púpọ̀ àwọn ọmọlé kéwú àwọn tó ká kọ́ lára nẹ́bì nìyẹn ní súnà tó ká lé nìyẹn torí ìdí eléyìí máa wá ànẹ́bì wá jẹ́ kó yẹ ti náwó òun lélẹ́yìí àwọn ọ̀nà tí èèyàn máa náwó sí òun lélẹ́yìí gbogbo ọ̀pọ̀lọpọ̀ yà bá tó ṣe wípé kéèyàn sọra ìdè ni lẹ́tọ́bi lé ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn tọ́lọ̀ ń dùn fún lẹ́bi lé wọn sálẹ̀ ní. kódà àwọn kan tó wá létí nínú àwọn àṣẹṣẹ àwọn èèyàn gan bí kí ń ṣẹlẹ̀ ní wọ́n ní bó ti wà ní líǹkì náà ló wà ní gbàǹjà ń ṣẹlẹ̀ láwọn tí èsè mùsùlùmí náà bẹ́ẹ̀ o. o lè gba mọ́tò yìí tó ń ta àjò wẹ́ a ní mọ́tò yẹn olúwa ní bíi Eh, olúwa ní ibi ṣe mọ́tò náà yọ wà lábẹ́ ààbò lọ́dọ̀ wa fún bí oṣù kan mọ́tò tó lábẹ́ ààbò láàrin oṣù kan tẹ́ bó mọ́lẹ̀ ni nípẹ̀ jáde ni àbúgbà eh, ẹ̀yọ́ nígbà bá lọ láàrin ìbùkan kọ́ wà lábẹ́ àbò láàrin ìbùkan tó sùn kan ọba pé ọlọ́run tí ní káyọ̀ǹda rẹ̀ fún ọ àtùhánàlá ẹ sì ti àwọn ẹni táwọn èèyàn jẹ báyìí ẹ táwọn èèyàn jẹ torí di eléyìí ẹwọ̀ yìí tí wọ́n kanlẹ̀ kanlẹ̀ bínú fẹ́dọ̀

ìwọ tó ṣe yí pé ìwé fẹ́ ná gbogbo tó ní èé fẹ́ ná ẹlòmíì ó lówó lọ́wọ́ kò ní ná ẹlòmíì ní personality kò ní ná personality ẹlòmíì tó bá ń lò ó pẹ̀lú bọ́lá ń ṣe fún àwọn àdúgbò rẹ̀ ọ̀pẹ̀ ẹ̀yẹ̀ bí sílẹ̀ ẹlòmíì bẹ́lá àdúgbò míì tó bá bá àwọn tí ń jẹ́ ìjọba sọ̀rọ̀ wípé àdúgbò mi tí mo wà yìí mo bùkátà ìjọba ìyá bá mi ṣe nǹkan ẹ̀yẹ kọ́dún òun tó kolẹ̀ wọ́n gbọ́dọ̀ ṣe nǹkan náà àbí àdúgbò báyìí mo máa ń lọ bẹ̀ mo ní bùkátà sílẹ̀ ẹ bá ń ṣe bí ọ̀láì tí wọ́n fún oṣù ṣùgbọ́n kò ní ná pàṣẹ òun ò rí wípé bẹ́nẹ́fìtì kan lè jáde sọ́dọ̀ tó ń bẹ̀. gbogbo ẹ̀yin pọlitíṣà àwọn ará ìbá yórí tó sọ̀rọ̀ yín ẹ̀ kí sábà náà tẹ ní ọ̀gọ̀rọ̀ yìí tó gbogbo yóò ọ̀gọ̀rọ̀ yín ẹ̀ kí sábà náà tẹ ní nítorí tọ́lọ́rọ̀ torí tẹ́bẹ́ àti ìbùní olè ọmọ wákàtí

tó bá ẹgbẹ́ torí ọlọ́run ló fi ń ṣe ewé nígbọ́ ẹ̀fẹ́ ti pé ìtẹ́bí ọ̀pọ̀lọpọ̀ ń tẹ́ ìjàmbá ń ṣe torí táwọn èèyàn ó fi lè ṣe ìkẹ́kẹ́ fún àbámọ̀lẹ̀ yẹn máa kú lọ́pọ̀lọpọ̀ rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀jọ̀gbọ́n ní àsìkò waziri alimu alabi sọ ọ̀rọ̀ kan níjọ́ náà ìtọ́pà tó fi sọ̀rọ̀ yẹn ó ṣe dáadáa kan ni lápòjúwe kí má pòjúwe wá lápòjúwe nìsín kò mọ ẹnìkan kọ́ mú wọ́n jẹ́ ẹ̀gbọ́n mi. ìwọ lọ wá ààyè fún níbi iṣẹ́ ìjọba ní abìgbà síṣẹ́ ìjọba wá adẹ́nu si ọ̀hún tán ìwọ náà ní tó wá lọ jí ìlẹ́fẹ́ olùgbà gbọ́n yé ìwọ lọ bá wá ọ̀nà bí wọ́n ti gbà á fẹ́nu fẹ́ wá adẹ́bi tí ọ̀hún tán ìwọ náà ní tó wá lọ jí ìlẹ́fẹ́ bẹ́ẹ̀ pé ọ̀rọ̀ orí ìgbà kẹlẹ́ ni ẹ̀rẹ́ ẹ̀kọ́ ni. àbí lọ́nà kejì ẹni tó ọba wá pọ́ǹsì kan ìtọ́ ẹ̀sùn ti bẹ̀rẹ̀ pé tọ́wọ́ rẹ̀ bá ti tẹ pọ́ǹsì yẹn ẹ̀ẹ̀kọ́ máa fún ọ ní àwọn rìtọ́ọ̀nù kan ọwá débi pọ́ǹsì yẹn tá rìtọ́ọ̀nù táwọn ẹ̀sùn ti kò fún ọ gbogbo ayé náà túnmọ̀ yí pé ẹ̀ẹ̀kọ́ máa fún ọ ní ìkẹyẹ ló tọkọ̀ wá fún ọ ipò tọ́wọ́ rẹ̀ bẹ̀. ẹ̀kọ́ tí mo fẹ́ kí wọn náà kọ́ nìyẹn o kọ́rọ̀ tiẹ̀ náà ó tó di kí wọn náà ṣerú àbámọ̀ yẹn. ìgbà táwọn bẹ̀rẹ̀ sí bú arákùnrin náà ń là sálmàlú análmàlú múlẹ̀ ánàmí amẹ́lítòlè ìsànàtọ̀ ìrẹ́lẹ̀kọ́lìkì amẹ́lítòlè ìsànàgẹ́rẹ́lẹ̀kọ́lìkì. Làṣàlmàlúùm. Làṣàlmàlúùm. Análmàlúùm ó lè ánàní. الملوم لأنني أملت للإحسان غير الخالق أملت للإحسان غير الخالق Orin láfíà lìmàlú ọ̀lẹ́tọ̀ kan bú ẹ̀, èsẹ̀ ni ebú, ánà lìmàlú èmi lẹ́ni ebú èmi lọ́yẹ kí n bára mi wí torí pé àmẹ́lùkù lèlè ẹ̀sán gbogbo dáadáa tí mo ṣe fún ọ táyé rí yẹn àmẹ́lùkù èrò mi lórí ẹ̀ ní tí mo gbà lérò tí mo fi ṣe jọ náà lẹ́yìn ọlọ́pàá níbi ìsìnkú ìtọ́lọ́hùn ní tí mo ẹ̀sẹ́ ti pọ́ mọ́ fún mi òun lò wá fún mi

táwọn náà sọ wọ́n ní nígbà táyà yìí àwọn náà pé kí làwọn ní táwọn náà lè àwọn lójú àbá na ibn Umar àwọn náà wò pé kí làwọn ní àwọn lójú wọ́n wá ní ojú ogun kan lọ ẹrú kan bẹ ó bọ́ sí Abu Musa al-Ash'ari ọ̀dọ́ wọn lẹ́rúbìnrin náà bọ́ sí jẹ́ lójú ogun ọ̀wọ́. Báàdì wá náà, á ẹrú náà, ó mú àwọn lójú, ẹrúbìnrin náà mú àwọn lójú. Torí àwọn rí pé owó rẹ̀, àwọn ẹgbẹ́ owó wọn máa ń wọ́n jura wọn lọ nítorí àwọn pọ́lísì kọ̀ọ̀kan tó wà lára wọn nínú pọ́lísì tó wà lára ẹrúbìnrin yìí ń gbọ́ náà ẹrú náà níye lórí nínú tó jókòó máa lójú nìyẹn wọ́n awa ń ta ìbáwọn

na ọdún ọdọ wà lọ́wọ́lá ẹ̀mẹ̀ni láà ọdún bí ṣe ń gà áìtò òlìlá lànàgáàtù ha abẹ́rẹ̀dà bẹ́rú náà bó bí èbá ṣe ń gbé tó padà sí ìdí nǹkan fún ọlọ́run ni ẹ̀kọ́ o náà tó ti nǹkan kan tó ti fún mọ́tún fèrè fún lórí ẹ̀mọ́ kájú ń bẹ̀yẹn yẹn tó bá ti fọ́lọ́run ẹni tó fún ọ̀bá àmà lè dáa wọ kájú ń bẹ̀ni ó ni nínú àbára pọ́ǹtì ní mẹ́ra rẹ̀ làmẹ̀ká tù wá ìbá sọ́ ní ìyàwó ìgbàbẹ̀ ṣùgbọ́n ẹwà rẹ̀ bẹ̀rẹ̀ pé láúlá ni wọ́n wí kò ṣẹlẹ̀ bẹ́ẹ̀ tó pé kíni àwọn ò lè wa eléyìí náà fẹ́rẹ́ lálàyé fẹ́ẹ̀ kó kálukú wa náà ká gbọ́yé gbogbo tí wọn náà bá ní máa na sójú ọ̀nà tọ́lọ nọ́ọ̀sì kò rẹ fún tọ́lọ ọ̀pọ̀lọpọ̀ lẹ́nì tẹ́bá lè ṣe tẹ́ẹ̀mọ́ wá kí ìhùn jẹ̀mọ́ àní iṣẹ́ ni kò sáyé ni ìṣe tẹ́ẹ̀mọ́ lọ lè gbọ́ wà sí ẹ̀ kò sáyé ni iṣẹ́ wo ayémọ̀yọ lẹ́yìn mọ̀ ní táà bá rí ẹmọ wọn pẹ̀lú ní ọkàtà àbá máa dáhùn ní mọ́sábà tí a bá dúbá yìí a ní ẹ̀tàn táyé tàn ẹ́ ò ló gbó júlé ẹ̀tàn táyé tàn ẹ́ ò ló gbó júlé wọ́n pàbí ìwọ àbíwọ́ òǹkò sókè wọ́n pàbí ìwọ àbíwọ́ òǹmì lọ́rùn omi lọ́rùn tìtì bí táyà Toyota táyà ẹ máa wó pẹ̀lú mìíràn ẹ̀tàn táyé tán ẹ̀ ò lógbó dúlé ẹ̀nà táyé tàn pé àgbà wọ̀ á gbogbo ẹ̀mí iléeṣẹ́ yìí òun ni ọ̀ ẹ̀mí iléeṣẹ́ yìí àwọn ń lo ọgbó lọ́nu àwọn ń lo ọgbó lọ́nu tẹ́bá lò ọ́ bọ́bá kánbì ìkàtẹ́ ọ̀hún pẹ̀lú ní ìrìpléṣì ẹ iléeṣẹ́ tó máa lọ ìwọ́n lò sí ráyè sí náà yìí olùgbà iṣẹ́ ni iṣẹ́ náà ni sọ ìmọ̀ pé iṣẹ́ ni iṣẹ́ wo iṣẹ́ táwọn kan ṣe lánàá kan fi lẹ́kí ọ̀gbìn balẹ̀ wù. ọ̀nà náà ni iná àsìkò rẹ̀ yẹn ó gbọ́dọ̀ yọ tọ́lọ́run lẹ̀ torí kíni torí àlìjẹ́ náà torí kíni torí àlìjẹ́ náà ó kálukú wa ẹjá máa ń náà ta bá ní ìmàrà ló ní ní láàyè ká tí ó jẹ́ kí tọ́lọ́run kó lè dìbẹ́lọ̀pù láàyè náà ní ìmàrà yẹn tó pé nítorí síjú náà inú náà síjú wọ́n Torí ìdí ilé ọlọ́run tí sọ mọ́ ẹgbẹ́ láńtánà lòlùbẹ̀rẹ̀ àtà tó ń fi pò mí má tó ìbùn. Láńtánà lòlùbẹ̀rẹ̀ àtà tó ń fi pò mí má tó ìbùn. وما تنفقوا من شيء فإن الله به عليم الصالحان حلا لبني إسرائيل لبني إسرائيل إلا ما حرم إسرائيل على نفسه من قبل أن تنزل التوراة قل فأتوا بالتوراة فاتلوها إن كنتم صادقين Ayá ilé ìtafẹ́ta yìí, òun náà tó bẹ́ sàlàyé fún wa nínú àwọn kan tàbí fún tíra ṣáájú, nínú àwọn Yẹ̀húdí ìyẹn tírata fún wọn náà ni tàwọ́t ṣáájú kí ànábíwa Ìsá tó tó wáyé ṣáájú kí ànábíwa Muhammad sallallahu alaihi wasallam tó tó wáyé eléyìí ni bàtà ànábíwa dé sallallahu alaihi wasallam ó wá bá wọn lórí àwọn ìṣesí ọlọ́ọ̀bà àlejò lásọ fún wáyé pé kúlù tó àmì kàánà ìlà lẹ́bà ní Israel gbogbo nkátà máa jẹ pátá kúlù tó àmì gbogbo oúnjẹ tá a máa jẹ pátá wọ́n lóò náà ló jẹ́ ẹ̀tọ́ fáwọn Israel ìgbàbá sọ nípa ọmọ Israel àti sọmọ́ wípé ìpín jẹ́ Israel ó bẹ̀rẹ̀ Israelija ó bẹ̀rẹ̀ látòrí anábìwá Yakub alayhi salatu wa salam tí í ṣe ọmọ ọmọ anábìwá Ibrahima alayhi salatu wa salam anábì Yakub òun lọ́mọ anábìwá Ishaq orí ẹ̀ ní Israelite ti bẹ̀rẹ̀. wọ́n ṣe àwọn ìkẹta nílò jẹ́ wọ́n ṣe léèwọ̀ fúnra wọn ọlọ́ọ̀bà àlejọ́lá ọ̀sọ̀ ipé kó lọ́tọ̀ àmìkánà ìlà lè ní Israel gbogbo ìran oúnjẹ pátá nke àyàbí tó torí páwọn ìsírẹ́láì àwọn ni wọ́n fi léwọ̀ fúnra wọn ní kọ́bẹ̀rẹ̀ àǹtò náà zẹ́là ìtàwọ̀ eléyìí tí wọ́n ṣẹlẹ̀ ṣáájú kó tó di wípé ọlọ́run sọ tàórẹ́ta kalẹ̀ fún wa ẹgbẹ́ tá ànábì wa Mùsá ìtàsìkò díẹ̀ àwọn ọ̀nà tó jìnnì níbẹ̀ láàrin wọn. lápìtà wá ní làwọn ti ṣe àwọn ìkẹ́kẹ́ wọ́n ti ṣe é léèwọ̀ fúnra wọn ó tó dìgbà wá jà níbi wa Mùsá dìde lójúṣẹ́. wà tọ́lọ̀ ń níbi wa dìde tí wọ́n bára wọn àbí tí wọ́n wà nígbà náà ẹ̀rí tó wọ́n sọ fún wọ́n pé wọ́n bá túnbí tàwọ́ àti bá túnlù ha ìkún tó ń sọ dìkí arẹ́bìsọ́lọ̀lá rẹ̀ wọ́sẹ́lá arẹ́bìwá sọ fún wọn nígbà tó lọ ń pẹ́ anẹ́bìdìdẹ́ lójíṣẹ́ nítorí ẹ̀yìn fàájú ẹ̀yà bà ní Israel ọlọ́rẹ́ ànẹ́bì sọ fún wa wípé bá tó sí tàwọ̀rọ̀ ẹlọ́mú síra tàwọ̀rẹ́ta tọ́lá ọba àlẹ́fẹ́ ọlá tó sọ̀kalẹ̀ fún yí ẹlọ́mú wá ọlá ẹmọ wá kà tọ́lá ọ̀pẹ́ bèbè lẹ́sọ pẹ̀lú àwọn ìran oúnjẹ tẹ́lọ́lọ́wọ́ tọ́bọ̀rọ̀ ọjọ́mọ̀ ara tó lè fìdí ẹ̀ múlẹ̀ nínú tẹ̀sír pápá jùlọ ọ̀kan náà bá wa nínú tẹ̀sír wọn àbá náà àgbàbá ni wọ́n tí wọ́n jẹ́ ọ̀kan náà àwọn àgbàbá ní ìlú Madina ní wọ́n sọ́lá sí ànẹ́bì tẹ̀sír wọn yẹn náà lámà sí aisar tafasir lè kàrà bẹ̀rẹ̀ àníyàn kẹbíir orúkọ wọn ni àbá abúbákìrì kábìr àdìjàzáírì nígbà abẹ́ sọ fún wa wọ́n ní bani israel wọ́n ní àwòládù yakub alùmọ̀lá kọ́bùbẹ̀ israel wọ́n ní túnmọ̀ rẹ̀ náà nìyẹn pé ọmọ àwọn ọmọ ànábì yakub sẹ́ńtà àwọn pè ní israel àwọn ọmọ náà nínú àbúrá yìí àlè ìsúná àṣàrọ̀ méjìlá ni wọ́n jọ́nà lọ́hùn àwọn náà ni wọ́n wá pẹta tóbi di èní ìpìlẹ̀ wọn náà làwọn méjìlá yẹn táwọn àlọ́lẹ̀ wà lẹ́bi Musa náà ara àrọ́mọdọ́mọ rẹ̀ náà ni wọ́n ara àrọ́mọdọ́mọ ta ara àrọ́mọdọ́mọ ànábì wa Yakubu náà ni wa

sábàbù nùsùlù àbìrì àyà wọ́n ní tó pàdá àìsí sọ̀kalẹ̀ ní wípé annàlì yẹ̀wù táwà yẹ̀wù nẹ́bì wọ́n yá Rasulullah innaka tẹ́sàn annaka ala millati Ibrahim wọ́n lọ sọ wípé kéjà ràkúmì wọ́n sì jẹ́ pàlásà alámi láti kéèsò orí àṣà ànábì Ibrahim lọ tó ẹgbẹ́ orí àṣà ànábì Ibrahim lọ wà ní wọ́n lò ní máa jẹ ẹran ràkúmì فقال رسول الله صلى الله عليه وسلم كان نبي نبي كان ذلك ألالا لإبراهيم عليه السلام la tẹ́ sọ yẹn ihe ní bá nẹ́bí Ibrahim pàpọ́lú dáríkà àrọ́mà àlànà ìwà Ibrahim àtàntà ilé ìnà wọ́n ni táà jẹ́ ṣe lé wọ́n ni ó wọ́n ni èèwọ̀ ní fún èèwọ̀ ní fún wa bákan náà látòrí ànábì wa Nuh alayhi Ibrahim èèwọ̀ ní nǹkan yẹn jẹ́ fún wọn ó fi tún ní àwa tá à ń sọ̀rọ̀ yìí náà èèwọ̀ ni torí ìdí eléyìí báwo ń bẹ́ àrùbọ́wá àwa la ẹ̀sẹ̀ sọ́ọ́dẹ́ ìwọ̀ fúnra wa wọ́n ní ìtọ́fà nìyẹn tọ́rọ wọn àbìkọ́ yà wọ́n kalẹ̀ pé ọ́ọ̀ olóòtọ̀ ààrùn kò dáná ilá lébá ní ìsìrọ̀ ìhìn olóòtọ̀ ààrùn dáná ilá lébá ní ìsìrọ̀ ìhìn إلا ما حرم إسرائيل على قل فاتوا بالتوراة فاتلوها إن كنتم صادقين wọ́n ní gbogbo oúnjẹ tọ́tá òun ló jẹ́ ẹ̀tọ́ fún ọmọ Israel àyàfi àwọn ni wọ́n ṣe ràǹkúnmí ẹran ràǹkúnmí àwọn ni wọ́n ṣe léèwọ̀ fúnra wọn nígbà náà tànábí wa sallallahu alaihi wasallam tó bá pé ń tẹ́ ń sọ òdodo ní ẹlọ mú tíra yí wá bá olùtọ́lá ọba àlejò láti fi léwọ̀ tọ́lá ọba àlejò láti tẹ̀lé pé bàmá ní tọ́rọ aláìláyè lè kẹ́dúrà mi ń dáadé dáálé ومن افترى على الله الكذب من بعد ذلك فأولئك هم الظالمون

Sáàtì Màídà kọ́ ni. Ṣùrìmọ̀tì aléìkúmọ̀ ìlúmẹ́ta. Ọlọ́ọ̀bá ilé-ẹ̀kẹ́ ọlálẹ́ ń ṣe ẹran òkú pépé òun ṣe léèwọ̀ fún yín. Wà dámú wa láhàmọ́lì fẹ́ẹ̀fẹ́. Ẹran ẹlẹ́dẹ̀ ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ kíkí eléhùn pátá wa náà wà kéékèèké àmọ́. Bọ́dà oríṣiríṣi kan máa pè ẹ̀jẹ̀ yẹn. Lọ́dọ̀ ọ̀sìn wa ń gbà náà kéékèèké ibi ìṣègbàgbótó wọn á ní sìnkín olùkọ́jọ́ ti yọ áṣírù sókè náà ní pé bóyá tí wọ́n bá ṣe ìtàn tí wọ́n máa fi sẹ́nu yọkàn lé yọkàn lọ́bẹ̀ sìn náà ní wọ́n ti sìnkín yọkàn lọ sìnkín lẹ́nu wọn nígbà náà. Wà tún ní wọ́lọ́ àmọ́lùfẹ́ẹ̀ẹ́sì. Ó jẹ́ mú wọn ló kọ́ tí wọ́n kúrò dáná dáadáa. Àwọn tí wọ́n bá kọ́tẹ̀ sí ìrù yìí bẹ́ẹ̀ tí wọ́n mọ́ kọ́ tí Gbogbo àwọn tí wọ́n ti jẹ́ rí bẹ́ẹ̀ tí wọn ọ ma ìdájọ́ rẹ̀ nígbà náà kódà oríṣi méjì ni wọ́n máa ń ṣe táwa máa ń gbà náà wọ́n máa ń ṣe kan yí dúdú báyìí wọ́n máa ń ṣe kan òun máa ń funfun díẹ̀. ọ. àti ọ́ lọ́sà táwọn òsì kò fún o náà naa, owó ọlẹ́sì pọ̀ nígbà náà ṣùgbọ́n nǹkan bẹ́ẹ̀ ti ní ọ̀dà kọ̀dà ìwọ̀n ní ẹjìnà tí wọ́n tẹ̀lé fọ́nrán owó rẹ̀ rọjú wọ́n á pè ní sìnkín wọ́n á pè ní dọ́ǹbọ̀rọ̀ ó tún láwọn ọkọ̀ ní èyí tí mo rántí torí ìdí eléyìí ẹ̀jẹ̀ tẹ́ máa kó nínú ẹran tẹ́ máa ṣe ìpẹ̀lú máa bí fún ọlọ́run léèwọ̀ ni ẹ má kódà nínú màálera wọ́n lè yẹ jẹrú ẹ̀ láwọn onímọ̀ ìlera ọba tọ́lọ̀ bá tẹ̀sí ìwọ̀ ní nǹkan òní sọ apé ìwọ̀ ní nǹkan kàyọ́kọ́ ẹgbẹ́ ìnira wà bẹ̀rù wa ara nira bẹ̀ làwọn onímọ̀ ìjìnlẹ̀ òyìnbó onímọ̀ òyìnbó làwọn ṣẹ̀ṣẹ̀ yẹn ọlọ́run ti sọ kàrẹ̀ àwọn yẹn náà

gbogbo ẹran tó bá lọ jẹ́ sí wípé mùnìkọ́ nípa ni irú àwọn ẹran wo là ń pè ní mùnìkọ́ nípa àwọn ẹran tó bá jẹ́ mùnìkọ́ nípa àwọn Wàlmọ̀kúdá. Ẹran tó ṣe yí pé wọ́n tànà nìkan jì náà ló kú. Wàlmọ̀tàrọ̀ bí yá. Ẹran tó ṣe yí pé ó rébọ́lá tó kè kan ní lọ́bá kú. Wàlmọ̀ bí ha. Bẹ́ẹ̀ náà ni gbogbo ẹran tí wọ́n tara wọn àkàkú. Wọ́n

ọ̀kárẹ́ bọ́lá bọ́kẹ̀ ní kó tó kú ẹ̀rí dú wọ́n nà ń kí ní kó tó kú ẹ̀rí dú wọ́n kara wọn ní kó tó kú ẹ̀rí dú àbí ẹranko kan ló mú ní kó tó kú ẹ̀rí dú èyí وأن تستقسموا بالأزلاء تأتون يا بريا سبوا ìtàbẹ́ mú bẹ̀ ní wípé àwọn ẹran tó gbé wọ̀ nìyẹn fọ́nà ọba àlejò láti lé wọ̀ nìyẹn ṣùgbọ́n gbogbo àwọn ìran oúnjẹ yòókù àmọ́ lórí ọ̀rọ̀ wọn bà ní ìsìláìdà tó ń sàlàyé lọ́wọ́ àbáwọn ìmọ̀ọ̀mù bọ́gọ́rí wọ́n ní àwọn ilé yìí náà lọ́wọ́ bá àlejọ́lá ló fi léwọ̀ fún àwọn ọmọ Ísírẹ́lì náà nígbà náà èyí táwọn alọ́lẹ̀ èèyàn láàyò pé Muhammad sallallahu alayhi wa sallam tó bá a lójú tó mọ̀ yí pé lórí ẹ̀sán Anábìwà Ibrahim ló

lẹ́yìn ilé ìta ti sàlàyé tó ti rí àrò ti yẹjú yìí. Fọ́rù ìgbà ọmọ. àwọn àwọn Pẹ̀lú ọlọ níbi àwà tí ó tẹ̀lé, òun náà láti máa tẹ̀síwájú. tó dúró, àwà tó tẹ̀lé yẹn, ó mú Ibrahim, ó jẹ́ pé kó ìdánẹ́bì sọ fún wọn pé òdodo lọ́rọ̀ lọ́wọ́ pàtẹ́bì omi látà ìbẹ̀rọ ìmọ̀ ànífà anẹ́bíwá ìbọ̀ ìmọ̀ tẹ́ sọ yẹn òun náà ní kẹ́ tẹ̀lé ìlànà rẹ̀ lódodo tẹ́wàá pánẹ́bì ìbọ̀ ìmìlẹ́ gbogbo ilé tẹ́yìn ṣe tẹ́ lọ yan àwọn ẹran kan láàyò fún tẹ́lẹ̀ ní jẹ́ gbogbo pé ẹnu òkò lórí kí ló fà á tó fi jẹ́ sí àwọn ọmọ tí wọ́n fi ṣe ẹran ràkúnmí àti wàrà ràkúnmí tó fi ṣe léwọ̀ lẹ́ni káàdì máa sọ̀rọ̀ lórí ẹ̀ tọ́lọ̀ bá máa ìwà ń tà mí alìpadà máa sọ̀rọ̀ lórí ẹ̀ abẹ́rẹ́ àbàtà aláàánú anẹ́rẹ́ta wílé nínú ọkọlọ̀ ọkọlù láti tún bíṣà ìrìnkọ̀ kan ṣe àbáwátàwátà gbọ́ àbíwọn àjídùn fà látẹ̀ ti sàlọ́ àbíwọn àjídùn fà látẹ̀ ti làmọ́ ọ̀hàntàn ìlàrọ̀ bí kún torí jà ọ́n ọ̀hàntàn ìlàrọ̀ bí kún tó جد أبد إلى ربي Ẹ̀tẹ̀lẹ̀ tolúwa ẹ máa sọ̀rọ̀ jú máa, ẹ̀tẹ̀lẹ̀ tolúwa ẹ máa sáàbò sí máa, torí pé ọ̀dọ̀ Ọlọ́run ló padà sí torí pé ọ̀dọ̀ lọ́hun lẹ́wọ́ padà sí ẹ وصلى الله على نبينا محمد وعلى آله وأصحابه وسلم سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته السلام ورحمة الله